èyí ga o ìyanṣẹ́lódì tún mú ìdíwọ́ bá bẹ́ẹ̀lì ta lọ lọ́hùn lọ́jọ́ ìṣẹ́gun túsídéé ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fìlú ìlọrin nípínlẹ̀ kwara ṣebùjókòó ń retí kí wọ́n gbé ọmọkùnrin oníṣẹ̀ṣe nì abdulazeez adégbọlá tí gbogbo èèyàn mọ̀ sí tani wá sílé ẹjọ́ lórí bẹ́ẹ̀lì tó yẹ kí wọ́n fún un ṣùgbọ́n ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ kò fún àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n láàyè láti gbé e wá sí kóòtù àwọn ẹjọ́ méjì tí wọn ò tí ì gba bẹ́ẹ̀lì rẹ̀ ni èyí tí sheik labib lágbàjì àti ẹgbẹ́ madrasatu muhammad fi kàn án níwájú májísrèètì muhammad adams ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá yìí ni wọ́n fi ìgbẹ́jọ́ sí láti gba bẹ́ẹ̀lì rẹ̀ látàrí pé àwọn ilé ẹjọ́ làwọn fẹ́ lọ fún ìsinmi ráńpẹ́ tó sì jẹ́ pé tí wọn ò bá gba béèlì rẹ̀ lọ́sẹ̀ yìí ó tún di ọdún 2024 tó ń bọ̀ nìyẹn agbẹjọ́rò tó ń dúró fún un Banks ló kọ ìwé kan wá sí kóòtù tó sì rọ ilé ẹjọ́ láti fún oníbàárà òun ní béèlì lẹ́yìn ọjọ́ mẹ́tàdínláàádọ́rùn-ún tó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n ó ní kò sí àtakò sí ẹ̀bẹ̀ bẹ́ẹ̀lì àti gbígba onídùúró náà nítorí pé ètò ti ń lọ lábẹ́lẹ̀ láti fi egun tòlótò ọ̀rọ̀ náà láàrin oníbàárà òun àti àwọn àáfàá olùpẹ̀jọ́ nínú ìdáhùn rẹ̀ agbẹjọ́rò fún Sheikh Labib Lágbàjì Káyọ̀dé Ọlátẹ́jú ní bí òun tako bẹ́ẹ̀lì náà tàbí òun kò tako ọwọ́ adájọ́ ló wà adájọ́ ló mọ ohun tó tọ́ tí yóò ṣe ọlátẹ́jú ṣàlàyé pé ohun tó le lórí ọ̀rọ̀ náà ni pé ibi tí olùjẹ́jọ́ ọ̀hún gbé kì í ṣe àrọ́wọ́tó ilé-ẹjọ́ kò sì dára kó gba òmìnira tó kó wa sá lọ wọn ò lè jókòó fún ìjẹ́jọ́ kejì yàtọ̀ sí pé wọn ò gbé Tani Ọlọ́run wá sílé ẹjọ́ àwọn kóòtù náà padà darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ òṣìṣẹ́ káàkiri orílẹ̀ yìí bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì onídàájọ́ Mohammed Adams sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá yìí tẹ́ ò bá gbàgbé Tani Ọlọ́run ló ti ń jẹ́jọ́ nílé ẹjọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n ti fún un ní bẹ́ẹ̀lì méjì nínú mẹ́rẹ̀ẹ̀rin tó sì kù méjì tó ń báyí tí wọn kò tí ì jẹ́ kó kúrò láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n láti bí ọjọ́ mẹ́tàdínláàádọ́rùn-ún eighty seven lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti jíjó kùránì nínú iná tí àwọn àfáà Ìlọrin fi kàn án Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́